Exercise one. Láago kan òru. Láago méjì òru. Láago mẹ́ta òru. Láago márùn-ún àárọ̀. Láago mẹ́fà àárọ̀. Láago méje àárọ̀. láago mẹ́jọ àárọ̀ láago mẹ́sàn-án àárọ̀ láago mẹ́wàá àárọ̀ láago mọ́kànlá àárọ̀ láago méjìlá ọ̀sán láago kan ọ̀sán. láago méjì ọ̀sán láago mẹ́ta ọ̀sán láago mẹ́rin ìrọ̀lẹ́ láago márùn-ún ìrọ̀lẹ́ láago mẹ́fà ìrọ̀lẹ́ láago méje alẹ́. láago mẹ́jọ alẹ́. Exercise two, columns one and two. Mẹ́ta. A retí rẹ láago mẹ́ta. Mẹ́jọ. A retí rẹ láago mẹ́jọ. mẹ́sàn-án àrètí rẹ̀ láago mẹ́sàn-án mẹ́wàá àrètí rẹ̀ láago mẹ́wàá mọ́kànlá àrètí rẹ̀ láago mọ́kànlá. méjìlá a retí rẹ láago méjìlá. Exercise two, columns one and three. Mẹ́ta. Òde láago mẹ́ta àbọ̀. mẹ́jọ ó dé láago mẹ́jọ ààbọ̀ mẹ́sàn-án ó dé láago mẹ́sàn-án òde lago mẹ́wàá àbọ̀ mọ́kànlá òde lago mọ́kànlá àbọ̀ méjìlá òde lago méjìlá àbọ̀. Exercise 2, columns 1, 2, and 3. Meta. Areti re lago meta. Ode lago meta abo. Major. A ń retí rẹ láago mẹ́jọ. ó dé láago mẹ́jọ ààbọ̀. mẹ́sàn-án. à ń retí rẹ láago mẹ́sàn-án. ó dé láago án ààbọ̀. mẹ́wàá a retí rẹ láago mẹ́wàá ó dé láago mẹ́wàá àbọ̀. mọ́kànlá a retí rẹ láago mọ́kànlá. ó dé láago mọ́kànlá ààbọ̀. méjìlá a rẹ láago méjìlá ó dé láago méjìlá ààbọ̀. Exercise three columns one and two. bọ̀ ẹ máa bọ̀ jẹun ẹ máa jẹun ṣiṣẹ́ ẹ máa ṣiṣẹ́ mumi ẹ mumi púpọ̀. sùn ẹ máa Exercise 3, columns 1 and 3. Bọ̀. Ẹ má wà. Jẹun. Ẹ má jẹun. Ṣiṣẹ́. ẹ má ṣiṣẹ́ mumi ẹ má mumi song. sun sùn Exercise 3, columns 1, 2, and 3. Bọ̀. ɛma abɔ ɛma wa jẹun ẹ máa jẹun ẹ má jẹun ṣiṣẹ́ ẹ máa ṣiṣẹ́ ẹ má ṣiṣẹ́. mumi ẹ máa mumi púpọ̀ ẹ má mumi púpọ̀ sùn ẹ máa sùn lọ́sàn-án ẹ má sùn lọ́sàn-án. End of Unit 38.